pẹ̀lú yogurt tẹ́ mọ̀ tipẹ́tipẹ́ yẹn àti tuntun tó ní adùn lemon torí àmọ̀ so ohunkóhun tó lè dín yín lọ́wọ́ láti mú ìrètí rere ọjọ́ ọ̀la yín ṣẹ lóhunkóhun ò ṣe ní dí àwa náà lọ́wọ́ láti máa fún yín ní yogurt super yogo aṣaralóore tẹ́ ẹ ti nífẹ̀ẹ́ sí látọjọ́ pípẹ́ yẹn super yogo ìdánilójú ìtura ń rere béèrè sí i. nínú àdújì ọdún kérésìmesì fún tọmọdé tàgbà gbogbo gbàgbà dúdú ìrọ́kùnkùn kẹ̀kẹ́ kẹ̀kẹ́ tún ti bẹ̀rẹ̀. tìlù ti fọlá figi bàbá kérésì fresh fm káàbọ̀ láti ilẹ̀ rọ́ọ̀mù sí fresh fm one oh five point nine ilé orin challenge ìbàdàn ní december one ọdún yìí gbogbo òbí tó mọ iye ọmọ àti máa múra sílẹ̀ láti kó àwọn ọmọ wọn pàdé bàbá kérésì fresh fm tó sára ọ̀tọ̀ bẹ̀rẹ̀ láti december one títí wọ december twenty four ọdún yìí láàrin aago mẹ́wàá àárọ̀ sago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ àwọn ògo wẹrẹ wa máa rí bàbá kérésì sójú wa máa bá wọn dọ̀wẹ́kẹ́ gbogbo nǹkan ìṣeré bíi bá sí kásù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pèsè sílẹ̀ fáwọn ọmọ wa láti máa fi ṣeré ìdárayá wọ́n tún máa rí nǹkan panu àtọ́njẹ tí wọ́n fẹ́ràn rà kówó tí ò gajara lọ. bẹ́ẹ̀ làwọn stand up comedians adẹ́rìgbẹ́ kẹ́ ni ó máa wá àtàwọn gbajúmọ̀ òṣèré oní tíátà lè máa wọn olórin táwọn ọmọ wa fẹ́ràn pàdé. kálukú ló ní ọjọ́ kọ̀ọ̀kan tiẹ̀ tó ń bọ̀. abambari ni wípé dókítà Yinka yé fẹ́lẹ́ mọ ẹ̀ fúnra àtúmọ̀ àbáwọn ọmọ wa ya fọ́tò. gbogbo òbí àtàlágbàtọ́ ilé ìwé ilé ìjọsìn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́gbàlọ́gbà. ẹ ẹlẹgbẹ́ wọn sí gbàgede fresh fm one oh five point nine ilé orin challenge ìbàdàn lọ́dọ̀ bàbá kérésì tiwa tó ń fáwọn ọmọdé lẹ́bùn tó jọjú pẹ̀lú one thousand five hundred naira péré ọmọ kọ̀ọ̀kan gbogbo àwọn ọmọ wa ni ó sórí rẹ̀ àmì ọ́. oyinmọ máa dùn nílùú ìbàdàn láti kílẹ̀ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ètò lóríṣiríṣi kápolówó ọjà àdéhùn gbàjẹ́. Fresh FM yìí wọ́n ló fọ́ pọ̀ náà nínú Ìbàdàn láti fọ́. ọba ló kì í Fresh FM àgbà yìí. káàkiri àgbáyé láti gbọ́ kàn yìí ẹ wá polówó ọjà ajẹ́kùgbàjẹ́. ọba ló kì í jẹ́ ọ̀tá wọn lórí ìkànnì Fresh FM àgbà yìí. Fresh FM yìí tó ìbẹ̀lẹ̀ tí màá gbọ́. wọ́dọ̀ kò mí ó gbóná. Fresh FM ti dára pàápàá yóò ká o. àjànà kó kọjá mo rí nǹkan fìrí erékọ gbígbé. Fresh FM ti dára pàápàá yóò ká o ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ adọ́gà o. aṣíwájú ni wàá kàn káàkiri ọlọ́run ló sọ wọ́n dẹ́kẹ́ yìí dẹ́gbẹ́ gbọ́n àtúbárìn máa tò sí sámi wa àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa. àṣẹ̀ṣẹ̀ yọ oorun ṣòun ṣàní ìfẹsẹ̀ kárí ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára fresh fm àkùkọ dìrì ẹwà inú gbẹyẹlé ọba olúwa ni ó dá wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm ti dára pàápàá fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. lọ́nà àti súnmọ́ wa pẹ́kípẹ́kí níkànnì fresh one oh five point nine fm la ṣe pa gbogbo ẹ̀ sójú kan sórí àtẹ fresh fm nàìjíríà tó o bá ṣe àti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ android tábílẹ̀tì kọjá lọ sí google play store àti ios kó o sì tẹ fresh fm nàìjíríà lọ́tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ kan ni ó gbé àtẹ fresh fm wá fún ọ tẹ̀ka sórí rẹ̀ kó o sì gbà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ lọ́fẹ̀ẹ́ lẹ́yìn èyí tẹ̀lé àwọn ìlànà àtẹ̀lé tó bá gbé wá fún ọ ló bá tán gbogbo ohun tó bó ṣe ń gba fresh fm nàìjíríà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ o lè gbọ́ wa tàbí wò wá lóòrèkóòrè níbikíbi níbàwọn ètò wa ṣe ń lọ lọ́wọ́ tó fi mọ́ bíbá wa dá ọ̀rẹ́ papọ̀ lórí facebook twitter àti instagram pẹ̀lú lílẹ̀tọ̀ sáwọn ìròyìn yàjóyàjó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yẹ̀wò báyìí kó o sì gbé wa sórí òṣùwọ̀n àgbà fún yípo ọjọ́ àfọwọ́mù tí kì í tú sóde kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ń dé lémi o ìyá àta o. ó mò ń bá o. fún mi jẹ̀dí fífà kan fún mi gbọ́ tí ńlá kan sí kékeré ọ̀kan lẹ́nu mọ́jàre. bàbá ọkọ mi tí náà mò ń ṣe o mò ń bọ̀ mo fẹ́ bá ìwé tó tutù dáadáa ní o. ìwé ìwọ náà mà ṣàánú báyìí o. kí ló kẹ̀dá ṣe máa nù yìí kẹ́nà. mo lọ sí lọ́tà ọ̀tá rẹ̀. mẹ́lá wà sínú lómi bá ẹ. What is all this rubbish? This man is just taking my time. I'm supposed to be in Lagos by five o'clock and it's just three thirty. ìwọ ọmọkùnrin ọlọ́kọ̀rin kí yóò dá o. ẹ fẹ́ gbé wa lọ sẹ́kọ̀ọ́ ẹ wá mu ọtí. má bínú ìyá mi mi ò ní wá yín tí mo kàn fẹ́ sáré dọ̀tí ojú rí ẹ̀ níbi tá à ń lọ yẹn jìnnà. Ah, ẹ̀mí ò láàárọ̀ fresh one oh five point nine fm lónìí tẹ́ ẹ bá wakọ̀ ẹ má mutí tẹ́ ẹ bá mutí ẹ má wakọ̀ ẹni wakọ̀ tó mórí délé nìkan ló yọ nínú ewu àní ṣòfò ẹ̀mí tọmọtọmọ. ẹ kú ojúbọ ìròyìn tún ti dòde o lórí Fresh tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ Ajaabale tún ti dòde o lórí Fresh tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹlẹ̀ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ dákun ẹ nǹkan fìdílé ká jíjọ gbọ́. káàkiri àgbáyé. Oyè lórí Refresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Refresh FM. ṣàánú bàbá yìí. àdúpẹ́ yes a ti bẹ̀rẹ̀ fún ti òórọ̀ òní. àwa tó ń retí. a sì mọ̀ pẹ́yìn náà ti wà líbẹ̀yẹ mm-hmm. ẹ ti ṣe tán àti gbóhùn ẹnu wa ohun ẹnu wa náà láti máa fi yàwòrán àwọn tí wọ́n kọ kalẹ̀ sínú àwọn ìwé ìròyìn fún ti òórọ̀ òní tá a máa yàwòrán ẹ̀ sí etí gbọ́ tiyín ẹ cheun cheun bí ojú ọ̀nà pé ibi náà lẹ́ ń gbọ́ ètò yìí àti gbogbo ètò ìkànnì náà lẹ́ ń gbọ́ ṣé tiwa ò wá ni ẹ wo ọ tọpẹ́ o ó ṣe déédéé ọpẹ́ o ìbà ọlọ́run ìbà ẹ̀yin èèyàn àti gbèsàbí adébáyọ̀ àti ifálékè adébáyọ̀ àwa méjèèjì ibi la wà torí tiyín náà sì ni ajá balẹ̀ bẹ̀rẹ̀ àwọn ìwé mẹ́rẹ̀ẹ̀rin tá a kó wá Daily Sun Nigerian Tribune Vanguard àti The Punch àwọn àkòrí tòórọ́ òní. tọ́ọ̀ gbàgede ojú ewé kínní ìwé ìròyìn Nigerian Tribune ńlá ti bẹ̀rẹ̀ nísànsán lóòrọ̀ tòní ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ EndSARS àbọ̀ tí wọ́n gbé wá bí wọ́n ṣe gbé kalẹ̀ níwájú ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ní àbọ̀ ọ̀hún ó ti ń nílàáyẹ̀ o ìjọba ìpínlẹ̀ Èkó ní àbòsí ti wà nínú àbọ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí kódà wọ́n ní àwọn òǹfẹ̀hónúhàn ti EndSARS tí wọ́n sọ ọdún mọ́ pé èèyàn mẹ́sàn-án ni wọ́n pa wọ́n ní ìyún gan ó ti ń fa àríyànjiyàn àríyànjiyàn wọ́n ní lára àwọn nǹkan tí wọ́n tọ́ka pé kí wọ́n ṣiṣẹ́ lé lórí méjìléníọgbọ̀n ní thirty two recommendations tí wọ́n kọ́ lẹ̀ wọ́n ní mọ́kànlá wọ́n gbà bẹ́ẹ̀ wọ́n ní sẹ́ra àwọn yòókù yìí wọ́n ti fi àtàmọ́ mú àtàmọ́ Sanwó-Olú sọ̀rọ̀ ó ké sí fars ó ké sí macaroni ó ké sí ọ̀kan tí wọ́n tún pè ní segalink ṣùgbọ́n gba macaroni aṣọ ó ní èmi láyé ìní ń yọjú <laughs> ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀ ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ló wà ó sì ṣàṣàṣàn wọ Daily Sun náà. ok látàrí bí nǹkan ṣe rí lórílẹ̀ ta wà tí ń jẹ́ Nàìjíríà yìí Àgbẹ̀kọ̀yà ti sọ fún Buhari pé Buhari o ọ̀wá dóòlà ọmọ Nàìjíríà kúrò nú ebi burúkú tí ń hàn wọ́n lè mọ̀ yín tóun ti àìsí ètò ààbò kankan eléyìí tó lè fi ni lọ́kàn balẹ̀ gàdàgbà ní ọkọ̀ yẹn sí ìta gbangba ìwé ìròyìn Vanguard èyí tó jáde fún ti òórọ̀ yìí bákan náà lórí ti ọ̀rọ̀ ẹ̀yà COVID-19 tí wọ́n tún pè ní Omicron variant tó tún lùgbòrò pa yìí wọ́n ní àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lóníranran n tí wọ́n rò lórí ẹ̀ àmọ́ n tí wọ́n ń sọ báyìí pé kíní tún ṣe é ṣe ó tún ṣe é ṣe kó ṣàkóbá fún ọrọ̀ ajé ju ti tẹ́lẹ̀ lọ ìta gbangba ìwé ìròyìn Vanguard fún tòní. ló wà. bẹ́ẹ̀ ni. ìròyìn kan náà tún rèé tó tún ṣe ní ní kàyéfì wọ́n ní ìṣọ̀wọ́ bí orílẹ̀-èdè wa Nàìjíríà bá a ṣe ń pọ̀ sí i tá à ń pọ̀ sí i tá à ń pọ̀ sí i wọ́n ní bùkátà ńlá ńlá ń dá sọ́rọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó sì ń fa ìfòyà lọ́wọ́ ta wà yìí o ẹ̀ẹ̀kejì bẹ́ẹ̀ wẹ̀ àjọ EFCC wọ́n ti gánlé ẹni tí í ṣe agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo wọ́n ní a sípíkà ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo ó ti ṣe àparùtù ẹgbẹlẹmùkú owó kan ó sì di dandan ká tọpinpin rẹ̀ dé góńgó ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ó ń bọ̀ ó ń bọ̀ tọ̀ ẹ̀yìn egbògi olóró burúkú burúkú nù èyí tá a ti rí àwọn fínfín líla rúnrún mímu tówó rẹ̀ tó bílíọ̀nù lọ́nà àádọ́ta náírà fifty billion naira egbògi olóró ni àjọ NDLEA ti sun gúrúgúrú látàrí àti má jẹ́ kí ìlú ó pin yìnkìn lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí ó wá kéré tán àwọn afurasí ọ̀daràn ẹgbẹ̀rún mẹ́wàá ó lé dáadáa ni wọ́n mú nídìí gbígbé lílò títà rírà egbògi olóró NDLEA ló yọjú ọ̀rọ̀ yìí síta. Si ojú ìwé karùn punch fún tòní ni wọ́n kàn yẹn sí. wọ́n ti tún bá kan bọ̀ àtàǹbàkúbàkú àlà wọ́n ní ijó níyìn ni wọ́n ń pariwo wọ́n dèdí fún ìwé ètò òṣùná budget padding omi ìtúrẹ́ o tó ń rúgbó bọ̀ wọ́n ní ìwé ètò òṣùná ti ọdún 2021 tá a lò tó ti fẹ́ẹ̀ kanlẹ̀ tán yìí àjọ ICPC wọ́n máa lọ ṣe òfin tó lórí pé ọ̀dà àwọn iṣẹ́ àkànṣe tẹ tìbọ́nú ìwé ètò òṣùná yìí bó o lohun gbogbo ṣe lọ ńgbà wọn kà ní ení èjì ẹ̀ta ó ń lọ bí ọ̀tàlérúgba ó dín mẹ́ta àwọn iṣẹ́ àkànṣe tó jẹ́ pé wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ ni wọ́n fi ṣe wọ́n ti gbẹ́jọba orílẹ̀‐èdè nàìjíríà àtàwọn ènìyàn lẹ̀ yìí mógùn two hundred and fifty seven phony projects iná ló wà ní ẹgbẹ́lẹ́mù kó tí wọ́n sì yà sórí rẹ̀ bílíọ̀nù lọ́nà ogún ni o twenty billion naira ń bolówó wọlé sí owó tí wọ́kọ̀ kòrá pàgídárì nǹkan mà ṣe ààrẹ Muhammadu Buhari gan bínú tán fà kíkọrí fi yíga kọrin pé gbogbo ẹ̀yin tẹ́ wà ń di ìṣẹ̀lẹ̀ yìí lórí iṣẹ́ àkànṣe ọ̀hún tó jẹ́ pé ẹ wá pa owó ní kólóbó ẹ pa á mọ́ka ẹ̀yin náà nà mọ̀yábá gbogbo yín lẹ́ padà jẹ ìyá rẹ̀ ojú ìwé kìíní sí kẹfà ìwé ìròyìn ti Daily Sun ibẹ̀ mo ti rí. pẹ̀lú wàhálà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lẹ́ka ìpààrọ̀ owó nàìjíríà sí tilẹ̀ òkèrè àti tilẹ̀ òkèrè sí ti nàìjíríà síbẹ̀ náà àwọn alágbàtà epo ti ní kò sí ní táwọn rọgbọ́n dá sí mbẹ̀ àwọn ò gbé epo wọlé láti òkèèrè wọ nàìjíríà fún títà náà ní o bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ <laughs> wọ́n ní láìpẹ́ ó ṣeé ṣe kí jálá kan epo bẹntiró kówó tí wọ́n mọ̀ ta kójú òjìlélọ́ọ̀ọ́dúnrún náírà ó ṣeé ṣe kí petrol kó sell over three forty naira per litre káì ìròyìn yẹn ń pè. Hmm ọlọ́run àánú náà là ń tọrọ àánú náà là ń tọrọ àánú náà là ń tọrọ orí tí mo fi kí ẹ sí repeat. o serious gan o <laughs> ti mix ẹ o ní díẹ̀ nù. alright ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ nàìjíríà tẹ́lá burúkú tó kóni lọ́pàá kì sáàrin wọn o kí ó ṣẹlẹ̀ ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ń ṣe ètò ìgbanisíṣẹ́ nídìí iléeṣẹ́ ọmọ ológun army recruitment ń ló fa sábà bí ọ̀rọ̀ ẹ wá wò ó bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí kóyá gbọ́ ọ̀rọ̀ léra wọn lórí wọ́n sọ àwọn kọ̀bákùngbé ọ̀rọ̀ tó jẹ́ pé ọlọ́run ni òní kó la àǹjọ àgánú o ṣùgbọ́n láàrin àwọn aṣòfin ilẹ̀ nàìjíríà ọ̀rọ̀ burúkú ó ṣòde páro àwọn aṣòfin kan ń bínú sí aṣòfin kejì pẹ́yìn lẹ́lọ tọwọ́ bọ ìlànà tí wọ́n fi ń gbani sídìí iṣẹ́ ọmọ ológun ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń tẹ̀ wájú ojú ewé kẹfà ìwé ìròyìn ti Daily Sun ibẹ̀ ló àwọn èèyàn ti fọn bí Orji Kalu ṣe yọjú sí Nnamdi Kanu lẹ́wọ̀n wọ́n ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ o wọ́n ń sọ̀rọ̀ o wọ́n máa ń sọ̀rọ̀ ìta gbangba Vanguard fún tòní ni wọ́n kẹ̀dẹ̀ tún kọ̀ yẹn sí lákòrí ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀bẹ̀ òun mọ̀ ní kí ẹ̀yin ọmọ retí ní ti ẹ̀sùn pé wọ́n ti ta àwọn dúkìá tí wọ́n gbẹ́sẹ̀ lé látọ̀dọ̀ àwọn tó ṣẹ̀ sí òfin ìlú mínísítà fún ètò ìdájọ́ àtàgbẹjọ́rò àgbà nílẹ̀ yìí Malami ti nawọ́ sókè pé òun ọmọ nǹkan kan ń pa ẹ o òun ò lọ́wọ́ nínú títa àwọn dúkìá àjọba o ó ní bó bá sì jẹ́ pé wọ́n fẹ́ wà díẹ̀ náà mo fọwọ́ sí ẹ probe ìròyìn yẹn pé ok níta gbangba Vanguard fún tòórọ̀ yìí. tọ́ lórí ọ̀rọ̀ ti wàhálà kan tó ń ṣẹlẹ̀ lápá ìlà oòrùn orílẹ̀‐èdè Nàìjíríà àwọn sọ́jà agbébọn wọ́n mà jọ ṣínà ọ̀bọ̀n bóra ẹlẹ̀ fúnra wọn tí ìró ọ̀bọ̀n sì ń dún ní kọ̀sẹ̀kọ̀sẹ̀ ní ìpínlẹ̀ Imo kí ló fa sábàbí ọ̀rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá gbàgbé àwọn ikọ̀ ti IPOB wọ́n ti sọ dímọ̀ pé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Nnamdi Kanu ẹ yọ̀ǹda rẹ̀ ẹ yọkùn kúrò lọ́rùn rẹ̀ kẹ́ tú sílẹ̀ máa lọ láyọ̀ àtàlàáfíà ní ọ̀bálẹ́jọ́nú àmọ́ o tí àrọ̀ ní rẹ̀ ọ̀bá wá wálé òun kò yí tàwọn náà ní sinmi ogun lọ wọ́n ṣe pa á láṣẹ pé ẹ̀yìn èèyàn lápá abìkan ẹ jókòó sílé lápá ibì kan ẹ̀yin ẹ máa bá ti ń lọ ṣùgbọ́n gbà tí àwọn ọmọ ológun wòye pé àà ìjọba ń pàṣẹ ibob ń pàṣẹ ẹ ká sajá mọ́lẹ̀ ká sẹkùn mọ́lẹ̀ ká múrun ẹkùn ká fi lájá lọ́wọ́ ká wá wo fíìmù burúkú tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n nígbà tí ìró òbọ̀n bẹ̀rẹ̀ sí dún ní kọ̀sẹ̀kọ̀sẹ̀ nǹkan rẹ o ojú ewé kẹrin ìwé ìròyìn ti Daily Sun ìròyìn lọ́ọ́ fi kalẹ̀ sí. lágbo aré ìdárayá ẹ̀jẹ̀ amẹ́nubà àkòrí ìròyìn aré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wọ́n ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ nínú ikọ̀ àgbà ọ̀jẹ̀ agbábọ́ọ̀lù ti Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ẹnìkan tí ń ṣe akọ́nimọ̀ọ́gbà Madrid tẹ́lẹ̀ Real Madrid uh, Menendez ti ó ti kọ̀wé béèrè fún ipò ti kóòtù Super Eagles lásìkò ó ti kọ̀wé béèrè fún pòun bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ wọ́n ní Reynard tóun náà jẹ́ akọ́nimọ̀ọ́gbà ìlú ilẹ̀ òkèrè òun lòun ò fẹ́ ṣe super eagles o bọ́bá rí bákan náà kí alájẹ́ ò ta o lókè rẹ̀ raw akọ́nimọ̀ gbá lọ́wọ́lọ́wọ́ wọ́n ní ọ̀yà akọ̀pàkọ́ sígbọ́ yìí sọ yìí rúmọ̀ pé wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ òun kódà ó kọ ikọ̀ ogójì ọmọ super eagles tí ó kópa nù caf cup wọ́n ní ó ti lọ submit ẹ̀ fún àwọn aláṣẹ pé tọ̀ ìrìn àjò tá a tún rìn lọ parí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn tí mo dábàá kí wọ́n kópa àwọn rèé o ìròyìn yẹn pé okay now ẹ̀yìnkùlé Vanguard láti rí kà báyìí ẹ bá yọ ọba abájọ́jú ọ̀gbagadé ajá balẹ̀ ẹ máa gbọ́ ẹ jẹ́ á lọ sókè lọ́hùn àbíbó ni. ká lọ polówó ọjà. ká polówó ohun tá n ta ọjà ni thank you. ajá balẹ̀ ajá balẹ̀. ọmọ mímọ tí ó ṣe jésù mímọ. rere ọlọ́run ojú rere ọlọ́run divine favour christian church international invites the general public to a three-day fasting and prayer meeting holding on the first wednesday thursday and friday of every month with the theme divine favour ojúrere ọlọ́run ìpàdé àdúrà àti ọlọ́run yóò ti máa sọ ayé ẹnìkọ̀ọ̀kan dọ̀tun gbogbo ọjọ́rú ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tó bẹ̀rẹ̀ oṣù ni ó máa wáyé venue is cathedral christian church international ọlọ́run ṣògo Akonro road ìbàdàn àti gbogbo ẹ̀ka christian church international tó wà lágbàá wa time is five pm to seven pm daily ministering is bishop deo oyelade the presiding bishop and other ministers of god favor mercy blessing healing deliverance salvation success and breakthrough are awaiting you god bless you as you come announcer christian church international mẹ́mbí wọ̀ ní wọ̀ làpá tó fi gun yan ni táwọn abọ́ sọdún eléyìí. tàǹráyè kó mọ wàá do yẹn mú yàrá yé sí. alibod pando lẹ́ ń jẹ tẹ́ ẹ̀ bá mọ́. Hmm? ali kí ló pè. alibod pando ni mo pè yétúndé ló ròyìn ẹ̀ fún mi bó ìṣèròyìn ẹ̀ gẹ́lẹ́ ni mo ṣe bá. Hmm, bẹ́ẹ̀ lọ fẹ́lẹ́ lọ́wọ́ tí sì lọ lọ́fọ̀ọ́ tẹ̀rín ọ̀kárí aya mi fún yẹn alibod tó lọ́ra yìí ìyẹn tó funfun lẹ́lẹ́ ọba nínú oúnjẹ tẹ́ ẹ bá ń gbọ́ pé yáyùn lẹ́rù rẹ halibut pando ní jẹ́ bẹ́ẹ̀ ìyẹn tá a gbé jáde lọ́nà àti ìgbàlódé láìṣẹ̀ṣẹ̀ máa làágùn yọ̀bọ̀ nídìí odò yẹn rírò ni o láàrin ìṣẹ́jú márùn péré ìyẹn ti délẹ̀ halibut pando bó ṣe funfun lẹ́lẹ́ lọ fẹ́lẹ́ bí etí tó tún lẹ̀ lọ́wọ́ tìrín ní lọ lọ́fun pẹ̀lú èyíkéyìí ọbẹ̀ tẹ́ ẹ bá fẹ́ èrè gọbọ ń bẹ fún gbogbo ẹni tó bá jẹ́ alágbàtà wa ẹ máa pe zero eight zero six two three one three two five zero àti zero eight zero eight seven one two six nine six four hmm. pẹ̀lú halibut pando ẹ gbádùn yẹn jíjẹ. Oh, mama Edu fashion school of course ọ̀gá ná bàbá. o oh, bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlara ẹ̀kẹ́ o change télọ̀ ẹ̀ ni. <laughs> èmi màá ní télọ̀ ara mi báyìí. Ah, ìgbà wo lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi ẹ̀rọ sí mama educom fashion school mo ti ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ń ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lóríṣiríṣi wedding gown wo professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo lo ti wá rówó lọ mama educom fashion school. five thousand naira péré ni mo gba fọ́ọ̀mù mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama educom fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wá látọ̀nà jíjìn. o oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five oh one four oh. na láìláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property lóní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀. ó oh yẹ àyèlè yìí fẹ́ iná láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o bẹ̀rẹ̀ látọ̀ ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ọjọ́ kàrúndínlógún oṣù kìnnàdún twenty twenty two january fifteen twenty twenty two bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt tẹ́ san fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹ́bẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtijọ́jú sí ayé ìparí ọdún revolution plus property kó pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àdúyò yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lọ́wọ́ dákọ̀mù. ọlọ́run ń pè ó ọkùnrin ni ọ́ obìnrin ni ọ́ lórí àdìyí sọ pé. ó gbèlè o bàbá tí ẹ̀mí máa horu yèrè lára wọn. prophet mb àdìyí ààrẹ the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ ọ̀sìn estate lẹ́yìn ògbèrè police station target bus stop ńbàdàn ni ọlọ́run bá sọ̀rọ̀ láti gbé àkàsẹ̀ ìpàdé àárọ̀ tọ́sẹ̀ tọ́sẹ̀ kalẹ̀ pẹ̀lú àkòrí olúwa gbọ́ tèmi agogo méje sí mẹ́jọ àbọ̀ ọlọ́run tó ti anna tó ti jábẹ́sì ó ti ṣe bẹ̀bẹ̀ ń bẹ̀ bákan náà ìṣòro alalẹ́ friday alẹ́ àwọn aṣẹ́gun ìpàdé ńlá alágbára méjèèjì yìí àwọn tó lọ ti ń jó jàgínní yòdò ti àárọ̀ tọ́sẹ̀ àti alẹ́ friday friday ọ̀sẹ̀ tá a wà yìí yóò tún lágbára o prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated elijah àsìkò tiwa tó gbà láti ṣe ayé lóore kí ìpè ìkẹyìn tó dún àyè kánsẹ́lì yọ wà lẹ́yìn àwọn àpàdé láwọn yìí o ẹ máa bọ̀ láàárọ̀ kùtù high thursday ọ̀sẹ̀ yìí àtàlẹ́ friday ní the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ lẹ́yìn ògbèrè police station target bus stop nìbàdàn telephone zero zero three three four four eight three five four prophet mb adeyi lónìí kó wá gbá ìyanu rẹ mú síkú jésù lolúwa. nínú adé ti bẹ̀ láyé ti kẹ́sì lọ́yà. lónìí lọ́dún kérésìmesì fún tọmọdé tàgbà. gbogbo gbàgbádùn ìrọ́kùnkùn kẹ̀kẹ́ tún ti bẹ̀rẹ̀. tìlù ti fọlá fíkì bàbá kérésì fresh fm káàbọ̀ láti ilẹ̀ rọ́ọ̀mù. sí fresh fm one oh five point nine. ilé orin challenge ìbàdàn. ní december one ọdún yìí. gbogbo òbí tó mọ iye ọmọ àti máa múra sílẹ̀. láti kó àwọn ọmọ wọn pàdé bàbá kérésì fresh fm tó sára ọ̀tọ̀. bẹ̀rẹ̀ december one títí december twenty four ọdún yìí. láàrin aago mẹ́wàá àárọ̀ sago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́. àwọn ògo wẹrẹ wa máa rí bàbá ọlọ́dọ̀wẹ́kẹ́. gbogbo nǹkan ìṣeré bíi báńsì kaṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti pèsè sílẹ̀. fáwọn ọmọ wa láti máa fi ṣeré ìdárayá. wọ́n tún máa rí nǹkan panu àtọ́njẹ tí wọ́n fẹ́ràn rà. owó tí ò ga jara lọ. bẹ́ẹ̀ làwọn stand up comedian sadẹ́rì gbẹ̀ kẹ́ ni ó máa wá. àtàwọn gbajúmọ̀ òṣèré oní tíátà. lè máa wọn olórin táwọn ọmọ wa fẹ́ràn pàdé. kálukú ni wípé. dókítà yín ká yé fẹ́lẹ́ mọ ẹ̀ fúnra àtúmọ̀ àbáwọn ọmọ wa ya fọ́tò. gbogbo òbí àtàlágbàtọ́. ilé ìwé ilé ìjọsìn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́gbàlọ́gbà ẹtúyẹyẹ máa kó àwọn ògo wẹrẹ yín bọ̀. láti wá yàyọ̀ ọdún pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn. sí gbàgede fresh fm one oh five point nine. ilé orin challenge ìbàdàn. lọ́dọ̀ bàbá kérésì tiwa tó ń fa àwọn ọmọdé lẹ́bùn tó jọjú. pẹ̀lú one thousand five hundred naira péré ọmọ kọ̀ọ̀kan. gbogbo àwọn ọmọ wa ni ó sórí rẹ̀. àmì ọ̀ aláṣepẹ́ aláṣepé aláṣepé. aláṣepé jẹ́ fún mi sá. ìpàdé àdúrà alágbára lè ti wọlé fún ìgbà tó kẹ́yìn lọ́dún twenty twenty one. aláṣepé ọjọ́ mẹ́ta ní ọ̀sẹ̀ kan fún ọ̀sẹ̀ mẹ́ta ní oṣù mẹ́ta mẹ́ta ló máa ń wáyé. aláṣepé ìpàdé yóò gbéra sọ ní monday ọjọ́ kẹfà sí wednesday ọjọ́ kẹjọ ní oṣù kejìlá fún ọ̀sẹ̀ àkọ́kọ́ monday ọjọ́ kẹtàlá sí wednesday ọjọ́ kàndógún fún ọ̀sẹ̀ kejì tí ìṣòro yóò wáyé ní friday ọjọ́ kẹtàdínlógún bẹ̀rẹ̀ láti agogo kọ̀ọ̀lá àbọ̀ alẹ́ dilẹ̀ mọ́ monday ogúnjọ́ sí wednesday ọjọ́ kejìlélógún ní ọ̀sẹ̀ àṣekágbá aago mẹ́sàn-án àárọ̀ nípàdé yóò máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ gbogbo ọjọ́ tuesday nípàdé àwọn tó wojú olúwa fún ọmọ ayọ̀ ní aago méje káàbọ̀ aláṣepẹ́ àkórí aláṣepẹ́jì december yìí ni nǹkan ìbùkún tí kò ní òdiwọ̀n the well of immeasurable blessing so ti rí i pé ìrètí sì wà fún ọ ní ọdún yìí akọrin ìjọ wa àti ọ̀pọ̀ àwọn akọrin ẹ̀mí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ láti inú orin àti ìyẹn nígbà tí olúwa yóò máa lo bàbá wòlíì aa olúwa fẹ́mi ọba bàbá aláṣepẹ́ reverend adedeji king pastor eo aluko pastor eso akisanya láti inú ọ̀rọ̀ pastor ṣẹ́gun alọ́yàn pastor kọ́lábàdà pastor john adégbòtolúwa ní olùgbàlejò nígbà tí bàbá wòlíì amos akíndélé olúwa fẹ́mi ọmọ tiẹ̀ níbẹ̀. New View Event Center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò fóríṣiríṣi ìnáwó New View ní ẹ̀kọ́. New View Event Center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe. New View Event Center ọyẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀. New View Event Center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀. gold vip chavarichi ẹ̀rọ amóhundógbẹ̀mù sound system led screen moving headlight sound bar electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀ sùkà tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room new view event center wà ní plus five and six àkìlágbà estate along all saint college road àgbọ̀fìetì off jericho extension Ibadan. new view event center is very affordable call for enquiry or send a whatsapp message on 0807 66 66 557 0807 66 66 five five seven new view event center make it a moment to remember. ẹ̀yin èèyàn ìlú ìbàdàn ṣe ń rí péré wọlé dé. wọlé dé fún wa nílùú níbikíbi tó bá fẹ́ ire Jerusalem dandan ni kíru ẹni bẹ́ẹ̀ ṣe rere èyí láti pe gbogbo ọmọ bíbí ìlú Fìdítì nílé lóko lódò àtìlẹ́yìn òdi àti gbogbo olùgbé Fìdítì pátá síbi ìpàdé àdúrà pàtàkì fún ìlọsíwájú ìlú Fìdítì àti àkànṣe àdúrà fún gbogbo àwọn ọmọ wa pátá. sátidé ọjọ́ kẹrin oṣù kejìlá ọdún yìí sátidé fourth december twenty twenty one ní àkànṣe àdúrà yìí máa wáyé mútọ́pà Fìdítì la ó ti pàdé pé ọlọ́run alààyè kó kọjú sí ìlú wa ṣe láàánú ìpàdé yìí kò sí fún ìjọ tàbí ẹ̀sìn ìlọsíwájú ìlú Fìdítì ló ṣe kókó ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ tún máa wà fún gbogbo ènìyàn níbi àkànṣe ìpàdé àdúrà yìí níbi tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó yóò ti máa ṣe àyẹ̀wò ìlera fún àwọn èèyàn tí wọ́n tún máa fún wọn lóògùn òyìnbó lọ́fẹ̀ẹ́ ìyẹn àwọn tọ́rọ̀ wọn bá jẹ mọ́ bákan náà ni àwọn nǹkan tí yóò wúlò fún lílo wa yóò di pípé níbi ètò yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé oh seven oh three three eight oh oh four three one tàbí oh eight oh three five seven oh five eight five nine ìkéde ìwà láti ọwọ́ àjọ tí kì í ṣe tìjọba Progress Forever tó ṣe agbátẹrù ìpàdé à àdúrà yìí handsome lọ́wọ́ ọlọ́run mo wà o. lọ́wọ́ ọlọ́run mo wà. bàbá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc handsome mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká tún jọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ dánilọ́lá awards presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwo orin tuntun tádì bàbá ní thursday ọjọ́ keje oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ láfíà hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ tòrin tìjó ti lù tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn tai currency yinka james kabiru alayode rẹ̀ asalatu fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀ lọ́mọ pírísẹ́ńtà page one babatunmise queen norma mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà ankara lọ́wọ́ lóhùn dé tiwa ní fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ lè pè oh eight oh five six four three five one oh one lọ́wọ́ lóhùn dé proudly supported by fresh fm Lafia Hall and Talvik Favours of Tao Nibata. A ti lárinrin jù. tí mo bá fi dán sí i ọlọ́run ìpè wòlíì samuel káyọ̀dé abíára tìjọ cac àgbàlá ìtura kárí ayé ń pè wá sí àjọ̀dún jésù tọdún yìí àkòrí ni ìjọba rẹ̀ pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve ní olú ìyá àjọ cac àgbàlá ìtura ìlú àlàáfíà ọlọ́dẹ ní ìfẹ̀rọ ní ìlú ìbàdàn ni yóò ti wáyé ọjọ́ monday december six ni a ó ṣíde pẹ̀lú ìsọjí ìrọ̀lẹ́ látago márùn sí mẹ́jọ alẹ́ gbọmọgbọmọ ní ìpàdé àdúrà láàárọ̀ ọ̀sán ìsọjí ìrọ̀lẹ́ àti ìṣòru lójoojúmọ́ ọjọ́ sunday december twelve ní ìsìndúpẹ́ festival ministry pastor isaac abiara pastor matthew ashimolowo bishop wale prophet funṣu akande reverend mrs funke adejumo prophetess esther ajayi prophet ezekiel oladeji cac general evangelist pastor esu oladele cac president bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve olùgbàlejò àgbà ní prophet dr samuel kayode àtìlẹ́yìn evangelist grace abiara prophet and evangelist worldwide jésù lolúwa. dashing through the snow in a one horse open. Bí ẹ̀dá tuntun gbé ìgbé ayé tuntun nínú ọdún tuntun. Make your destination catch your destiny. Become a permanent resident in Canada. Láti wá fẹ̀mí ìmúre ọ̀sọ́lọ́run àti gbogbo ẹ̀yin oníbàárà wa la ṣàgbékalẹ̀ end of the year promo níléeṣẹ́ online dynamics láti fún ọ láǹfààní kó lè wọlé sí èyíkéyìí orílẹ̀-èdè tó wù ọ́ nínú ọdún tuntun twenty Why not register for your visa process now for an eventful 2022 before December 17. Gbogbo ìrànwọ́ tó o nílò láti kàwé ṣiṣẹ́ kó sì tún gbé lórílẹ̀ orílẹ̀-èdè Canada Europe tó fi mọ́ ìwé ìgbẹ́lú pẹ̀lú àti ṣiṣẹ́ ní United Kingdom àti United States ló wà nílẹ̀ fún ọ ní Online Dynamics láfiní kò forúkọ sílẹ̀ ní Online Dynamics kó tó di December seventeen ọdún yìí kó o sì jẹ fàìrẹsì àti chicken ọdún kàn sí Online Dynamics Limited lónìí lólùléeṣẹ́ wọn tó wà ní floor four Cocoa House Ìbàdàn tàbí lọ́fíìsì ọ̀rọ̀ lọ́mọ number twenty five Oyedoku Street Àgọ́wandé Òṣogbo Online Dynamics lóníkà ṣọdún ayọ̀ chop rice chop chicken. Hey, hey, hey olùràpadà olùràpadà olùràpadà tó lágbára the strong redeemer jésù olùràpadà fúnra rẹ̀ ló ti ṣètò ìbápadà àti ìràpadà tó lágbára fún wọn nínú ìjọ onítẹ̀bọmi ìkíní adábẹ́jì first baptist church adábẹ́jì behind iarnt mọ́ plantation ìbàdàn ètò ìsọjí yìí yóò mọ wáyé ní pápá ìsọjí ti ìjọ náà bẹ̀rẹ̀ láti ọjọ́ karùn-ún títí di ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà december fifth to december eight twenty twenty one by five pm every day aago márùn-ún ojoojúmọ́ ni ètò ìsọjí náà yóò mọ wáyé òun sì ti ṣètò ìránṣẹ́ rẹ̀ prophet dr timothy oyekunle láti jíṣẹ́ náà fún wa nínú àkọ̀tún agbára pẹ̀lú àwọn ìránṣẹ́ rẹ̀ mìíràn bíi reference Eden Samson Ọdẹkùnlé David Adédokun Stephen Olówó Zion Láìdé Pópọ́lá ẹgbẹ́ akọrin gospel yóò wà níbẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti fi ọkàn jọ kọrin ẹ̀mí ru ọkàn wa sókè sí Ọlọ́run olùràpadà wa wo má gbàgbé ọjọ́ karùn-ún dé ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà December fifth to December eight ní pápá ìsọjí ìjọ onídẹ̀bọmi ìkíní ti Adábẹ́jì First Baptist Church Adábẹ́jì Crusade grand behind IAR and Timor Plantation Ìbàdàn Rev Samson Ọdẹkùnlé ni oníwàásù ìjọ àti olùgbàlejò pàtàkì wo Jésù ló ń dúró dè ọ́ kì í ṣènìyàn ìyàpadà rẹ̀ dájú. ajá balẹ̀. aago mẹ́sàn-án ó ti kọjá ìṣẹ́jú mẹ́ta bí a ṣe ń bẹ̀rẹ̀ ajá àbálẹ̀ ní rẹpẹtẹ fún ti òórọ̀ òní màre àmọ́ ṣáájú náà ẹ kí wàá kú oríire níkànnì Fresh FM baba kérésì Fresh FM ti balẹ̀ bàgẹ́ sí pápákọ̀ òfurufú a ti rán àwọn ikọ̀ ẹlẹ́ni mọ́kànlélógún láti lọ rèé tu ọkọ̀ lọ́kọ̀ lọ gbé bàbá àtàtà yìí bàbá àwọn ọmọ kéékèèké bàbá àwọn ọmọ léńje bàbá àwọn hmm, adult wait bàbá àwọn adult tó tún fẹ́ tún bàbá kérésì wò. Oh, oh o mọ ẹ ti ọba aráàyè wo tó jẹ́ pé bí eégún ni irú wọn wò ní kéke òun náà lè darapọ̀ kò so kò so kò sars jẹ́ kí one five rẹ ọ̀ntọ́sì bí àṣà kàmọ́ kó sá pé ìyẹn lọ́ba wa bí wéètì ọba ti kọjá ìtàn baba kérésì wa tí baba kérésì wa lè rí tan gbé ọ kò sí wàhálà mẹ́ hmm. a ti bẹ̀rẹ̀ náà nu o bó bá ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ lónìí ọjọ́ kìíní oṣù kejìlá ọdún twenty twenty one òun náà ni baba kérésì ti fresh fm baba kérésì ẹlẹ́bùn yantua lọ́balẹ̀ bàgẹ́ sínú ọgbà fresh fm music house ti bẹ̀rẹ̀ sí ní rọ́ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ láì tí ì rẹ̀ àwọn èèyàn tiẹ̀ ti ń dúró pé ọwọ́ àwọn làwọn kọ́ fẹ́ jí ó dé sí àwọn làwọn kọ́ fẹ́ kọ́sẹ̀ baba kérésìmesì káàbọ̀ àwọn làwọn kọ́ fẹ́ ja ìtàn baba kérésì inú ọ̀ra torí ah. àwọn làwọn kọ́ fẹ́ jókòó sí <laughs> orí ìtàn táwọn wí. ọbẹ̀ tàbá. àwọn gbajúgbajà ìlú mọ̀ kánilé lóko tó fi dẹ́yìn òde agbóhùnsáfẹ́fẹ́ Fresh FM àwọn náà mọ̀ wà ní sẹpẹ́ hmm. láti mọ̀ báwọn ọmọ yín dáwọ́ ọ̀dùnnú àwọn òṣèré torí wọ́n halẹ̀ àwọn òṣèré tíra àwọn wọn ń tàn lásìkò yìí tó fi mọ́ àwọn olórí kànrìnkànrìn gbogbo wọn ni ọ̀mọ̀wé Yínká Joel Ayéfẹ́lẹ́ ọmọ gbà lálejò láti máa fi báwọn ọmọ wa ṣe bàbá kérésì ṣé ẹ gbóòórùn Christmas nínú atẹ́gùn báyìí tíntín tá sunsun tíntín tẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ tíntín tẹ́rẹ́rẹ́rẹ́rẹ́. báyọ̀ tí n bá fẹ́ kábàdà rẹ̀ yín pé kò kọrin yẹn. irọ́ mo mọ tóun mi mo rin ẹ cheun cheun o. ẹgbẹ̀rún kan àbọ̀ one thousand five hundred naira ńlọ́wọ́ wọlé ẹja bẹ̀rù ìsìn báyìí. bóòlù sí a mú ẹgbẹ̀rún kan àbọ̀ bó ló ṣe akira lẹ́nu ẹgbẹ́ pé owó ńlá kan one thousand five hundred wà ní ẹgbẹ̀rún kan kí ló ṣẹlẹ̀. àwọn kọ́ńtẹ̀ tí wọ́n sọ pé àwọn ṣetán tàwọn o láti sponsor ọ̀dà ọmọ àádọ́ta o ọmọ ọgọ́rùn-ún o irú yìí náà bá wà kò sí wàhálà ẹ kàn sí a. just ẹgbẹ̀rún kan àbọ̀ ńlẹ̀lẹ̀ bíi ti owó ìdákọ̀mu hmm. òun lọmọ yóò fi ya ayọ̀ olúwa ní fresh fm. ọdọ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ mi ti bora bí aṣọ ẹjá bẹ̀rẹ̀ sí ní ṣí láwẹ́láwẹ́ lábala lábala sí etí gbọ̀nyín ebi o àìsí ètò ààbò o ntí ẹgbẹ́ àgbẹ̀ àgbẹ̀kọ̀yà tí wọ́n ń sọ létí ààrẹ Buhari nìyẹn ó yá ẹgbà yìí yẹ̀ wò àjá àbalẹ̀ ni ẹgbẹ́ àwọn àgbẹ̀ lábẹ́ àbúradà àgbẹ̀kọ̀yà the Àgbẹ̀kọ̀yà Farmers Society of Nigeria àná òde yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ipò tí nàìjíríà wà tí ó jẹ́ ipò kọ̀bà òlé lásìkò yìí ẹgbẹ́ àgbẹ̀ ti abala àgbẹ̀kọ̀yà ni wọ́n wòye tí wọ́n sọ pé iṣẹ́ tí ò sí ní orílẹ̀-èdè nàìjíríà láti ṣe ó ti kóṣẹ́ tọ́pọ̀ yanturu wọ̀lú ebi burúkú tá a lè ròyìn onísìnhan àwọn èèyàn léèmọ̀ ebi àpayí lórí òun náà ní han ọmọ nàìjíríà léèmọ̀ lásìkò yìí tó fi di pé ètò ààbò gan ó ti ṣubú lulẹ̀ wọ́n gógó ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ àgbẹ̀ àgbẹ̀kọ̀yà àwọn ni wọ́n rọ ààrẹ Muhammadu Buhari wípé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ kánmọ́kánmọ́ kíákíá lásìkò yìí kí wọ́n má dá nǹkan kan dúró nípa wíwá ojútùú sí ìlàlúrí eléyìí tí ń bá ọmọ Nàìjíríà bá a ṣe ń sọ̀rọ̀ yìí ibi ìpàdé wọn pàtàkì kan tí wọ́n ti mọ̀rọ̀ ní kókó lọ́pọ̀lọpọ̀ sọ so ní ọ̀rọ̀ wọ̀nyí ti ń jáde ìwà refine council tí wọ́n jẹ́ ikọ̀ àwòrò ṣàṣà ti máa yọ oríṣiríṣi àwọn tó bá ṣe kókó jáde nínú ẹgbẹ́ àgbẹ̀ àgbẹ̀kọ̀yà àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí ààrẹ fún àgbẹ̀kọ̀yà ọ̀hún olóyè kamorudeen òkìkíọlá ló ṣàlàyé pé bí ààrẹ buhari ò bá tètè gbé ìgbésẹ̀ láti ṣàgbéǹde ọrọ̀ ajé tó ti dakúrẹ̀tẹ̀ ní nàìjíríà lásìkò yìí ibi tí kinní wọn padà já sí kì í ṣe bí ire o olóyè òkìkí ọlá ní inú àgbẹ́kọ̀yà ò dùn bẹ́ẹ̀ lára àwọn òtúkà kankan sí ipò eléyìí tí àwọn ọmọ yorùbá tí wọ́n wà nínú orílẹ̀-èdè yìí pàápàá bí wọ́n ṣe kó olóyè sunday adéyẹmọ ìgbòho mọ́ra tí ó sì jẹ́ bí wọ́n ṣe kó ń papá mọ́ra lásìkò yìí òun náà ló ti gba òmìnira rẹ̀ lọ́wọ́ rẹ̀ nílùú kotonu tí ń bẹ lórílẹ̀‐èdè benin republic olóyè òkìkí ọlá bẹnu àtẹ́lu ìgbésẹ̀ bẹ́ẹ̀ tó sì pé kí ààrẹ buhari ó tún tètè wá nǹkan ṣe sí lẹ́yìn o àmọ́ ní ti owó orí epo subsidy tí à ń gbọ́gbọ́ yìí sọ yìí wọ́n ní wípé tàbí ṣùgbọ́n lórí ẹ̀ lọ́ọ́lọ́ pé wọ́n yọ ọ́ ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà tẹnu ààrẹ wọn sọ̀rọ̀ pé béèyàn bá yọ lásìkò ìyọkúyọ lọ yọ subsidy lórí epo èèmọ̀ ni ó padà dà fọmọ nàìjíríà èyí àtàwọn nǹkan míì eléyìí tí ó sòódó sínú ìròyìn tí ń bẹ lójú ìwé kẹwàá Vanguard fún tòní láríkà lábẹ́ àkòrí ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà ti sọ fún Buhari pé ebi àpakúdórógbó ti ń pọmọ Nàìjíríà lásìkò tó ń tètò ààbò eléyìí tó ti ṣubú lulẹ̀ yóò ba nǹkan jẹ́ bá ààrẹ Buhari ò tètè wá nǹkan ṣe sí grab your balance lójú ìwé kẹwàá Vanguard bó ṣe jáde fún tòní lójú ewé kẹta ìwé ìròyìn ti Nigerian Tribune ni mo ti fẹ́ ṣẹwọ́ bẹ́ẹ̀ wẹ̀ bẹ́ẹ̀ bá gbá ìwé ìròyìn ti Daily Sun náà mú ojú ewé kejìdínlọ́gbọ̀n rẹ̀ ibẹ̀ ńlá wọ́n pe amọ̀ ẹ̀ sí kí ló àwa ṣẹlẹ̀ gangan wọ́n ní àbọ̀ kan tí wọ́n ní kí wọ́n lọ gbé wá nípasẹ̀ ìfẹ̀hónúhàn ti endsars endsars protest tó wáyé ní ogúnjọ́ oṣù kẹwàá ọdún tó kọjá lọ ibi tí nǹkan dé dúró lásìkò tá a wà yìí kò mà tí ì sánmọ́ náà kódà ń ṣe ni kálukú ń di ẹ̀bi ọ̀rọ̀ rúra wọn wọ́n ní white paper tí wọ́n béèrè fún pé ó yá ìwé àpilẹ̀kọ àbọ̀ tí ó ṣe òfin tó gbogbo àbájáde ìwádìí tẹ́ ẹ ti ṣe lórí ọ̀rọ̀ ti Lekki toll gate ní October twenty ní ọdún tó kọjá lọ tí wọ́n sì sọ ọ́ di mímọ̀ pé ìró ọ̀bọ̀n ní ọdún ní kọ̀sẹ́kọ̀sẹ́ ńgbà náà látọwọ́ àwọn ọmọ ológun orílẹ̀‐èdè wa Nàìjíríà pẹ̀lú àgbépọ́nu wípé èèyàn tó kú mbẹ̀ ń ṣe ló lọ ní bẹ́ẹ̀rẹ́bẹ́ wọ́n ní àbálọ̀ àbábọ̀ ńgbà wọ́n ṣàlàyé wọ́n ní èèyàn mẹ́sàn-án ni wọ́n ní ó gbẹ́mìí mì ń bẹ̀ wọ́n ní pẹ̀lú ààbọ̀ náà tí wọ́n gbé kalẹ̀ àtàwọn ìwé ọ̀hún tí wọ́n yàn tí wọ́n sì gbọ̀n yẹ̀wò yẹ́bẹ́ yẹ́bẹ́ ibẹ̀ wọ́n ti fi kòkòdòrò ọ̀rọ̀ múlẹ̀ pé ọ̀rọ̀ ààbọ̀ tí wọ́n mú wá yìí ó ní àwọn ìlàáyẹ kan nínú o tó sì jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Èkó fúnra rẹ̀ ló ń tọ́ka pé àwọn àléébù nínú ààbọ̀ tí ìgbìmọ̀ endsars panel tí wọ́n gbé kalẹ̀ wọ́n ní ààbọ̀ tí wọ́n mú wá àwọn àbòsí ọ̀rọ̀ kan wà ń bẹ̀ ńgbà wọ́n ka gbogbo àwọn nǹkan tí wọ́n tọ́ka sí pé ó yà o àwọn nǹkan báyìí nǹkan báyìí ló yẹ kí ìjọba ó ṣe lórí rẹ̀ wọ́n sì ṣí wọn ní sísẹ̀ntẹ̀lé ó jẹ́ méjìléní ọgbọ̀n làwọn nǹkan tí wọ́n tọ́ka sí pé kí ìjọba lọ ṣàtúnṣe lórí ẹ̀ lórí àtúnṣe bíi méjìlélọ́gbọ̀n tí wọ́n ní kíjọba lọ ṣe ìgbà tí ìjọba wo gbogbo rẹ̀ sàràsà wọ́n ní mọ́kànlá ń bẹ̀ ń làwọn lè ṣe àtúnṣe lé lórí wọ́n ní sẹ́rí gbogbo àwọn yòókù yẹn irọ́ gburugudu ni wọ́n pa sínú ààbọ̀ ọ̀hún lọ wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n dán ilé tí wọ́n ṣe àlàyé ilé ìtàn ìjọba ìpínlẹ̀ Èkó tún wá tẹ̀síwájú lẹ́nu àti àwọn ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ èkó sanwó-olú sanwó-olú sọ̀rọ̀ ní ìgbésẹ̀ táwọn gbé àwọn ò dá àṣẹ pa lọ́wọ́ ara àwọn ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́dún tó kọjá lọ wọ́n ní àwọn èèyàn ń pè fún kí wọ́n gbé ìgbìmọ̀ kalẹ̀ kí wọ́n gbé ìgbìmọ̀ kalẹ̀ àwọn sì rí dáṣáká pé nǹkan tó wà ńlẹ̀ yìí kì í ṣe agbára ìjọba ìpínlẹ̀ nìkan agbára ìjọba ìpínlẹ̀ nìkan ò lè ka ńlá wọ́n sì ṣe gbàṣẹ ìjọba òkè láti abẹ́ ààrẹ Muhammadu Buhari ó sì fún àwọn ní àṣẹ yìí pé ọ̀dà àwọn ìgbìmọ̀ tẹ́ fẹ́ gbé kalẹ̀ ó yẹ ẹ gbé àwọn ìgbìmọ̀ kalẹ̀ kí wọ́n lọ tọpinpin kí ló ṣẹlẹ̀ lórí bí àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe wáyé lọ kí wọ́n sì mú àbọ̀ wá ńgbà wọ́n sì lọ tún wọ́n bọ̀ ìláyẹ tí ó wà ń bẹ̀ àwa náà ti tọ́ka rẹ̀ wọn bá ní kálàáfíà wa lè jọba o àwọn kan la fẹ́ kí wọ́n yọjú lára àwọn tó jẹ́ pé àwọn náà wà lára àwọn tó ṣe ìfẹ̀hónúhàn náà tọ́rọ̀ ọ̀hún sì ṣojú wọ́n ń gbà ní wọ́n máa ké sí wọn pé ẹni tí ọ̀rọ̀ ṣojú lára wọn lágbérí Fọlárìn Fálànà tá a mọ̀ sí wọ́n ní ẹnìkan náà tún wà tí wọ́n porúkọ rẹ̀ ní Débọ̀ Adébáyọ̀ tí ọ̀pọ̀ mọ̀ sí Mr Macaroni adẹ́rìn-pòṣónú wọ́n ní wọ́n tún dákọ̀ ọ̀kan náà tí wọ́n porúkọ rẹ̀ ní Délé Fárótìmí Tèmítọ́pẹ́ Májẹ̀kódùnmí Ṣẹ́gun Awósànyà Segalink àti Adédọ̀tun tí wọ́n pè ní Just Dayton Ṣeun Kuti àti àwọn ìkan míì tí wọ́n ránṣẹ́ sí pé ọ̀yá gbogbo yẹn wà ẹjá jọ ṣe ìrìngbẹ̀rẹ̀ alálàáfíà káti ẹ̀ máa fìyún fa ojú ara wa mọ́ra láti bẹ̀ kí a lè pẹ̀tọ̀ àlàáfíà ọ̀hún kọ́ sì mọ̀ wípé gbogbo ogun àtọ̀tẹ̀ tí ń bẹ́lẹ̀ ó ti ro wá pé ó ti tánu wọ́n nígbà kálukú wọn sọ wọ́n ní fars ní kọjọ́ o macaroni náà ní òun ò ní wá fárọ́tìmí náà ní òun ò ní lọ kùtì náà ní nítòun o tẹ́ ẹ bá rí òun ojú àlá lásán ni òun ò ní wá bá wọn pé kíjọba ṣe nǹkan tó tó àti èyí tó yẹ ni èwo làbọ̀ràn máa pè wá nípe ẹlẹ́sìn mìíràn kan ẹ̀ka wájọ wá lọ rin ṣe ìrìngbẹ̀rẹ̀ alálàáfíà àwo wá o ọ̀rọ̀ rèé o ojú ewé kẹta ìwé ìròyìn Nigerian Tribune ńlọ́wà. ẹ bá wa ká lọ sójú ìwé kejì Punch lórí gbígba abẹ́rẹ́ àjẹsára ti COVID-19 tí ìjọba àpapọ̀ Nàìjíríà ti kàn ń pa fáwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ tó sì jẹ́ pé òní ọjọ́ kìíní oṣù kejìlá òun náà ni gbèdéke ló tẹnubodò àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wọ́n ti sọ̀rọ̀ lórí eléyìí ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àgbà nínú iṣẹ́ ìjọba Association of Senior Civil Servants of Nigeria wọ́n ní wọ́n ti rọ ìjọba àpapọ̀ Nàìjíríà kí wọ́n dákun bá wọn sún gbèdéke ọjọ́ tí gbígba abẹ́rẹ́ àjẹsára COVID-19 ó fi tẹnubodò kí wọ́n sún sínú oṣù kẹta ọdún tí ń bọ̀ 2022 kí àwọn lè bá aráàyè gbà káríkárí ẹni tí ṣe akọ̀wé àgbà general secretary fún ẹgbẹ́ tá à ń sọ yìí aládé lawal ló sọ̀rọ̀ yìí ń gba ó bóníròyìn sọ̀rọ̀ ìyìn ìwé ìròyìn punch tí à ń kà yìí lọ́jọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ tí í ṣe àná oníbíjọba ò bá sún gbèdéke gbígba abẹ́rẹ́ àjẹsára yìí sínú oṣù kẹta ọdún tí ń bọ̀ bí ìgbà tó jẹ́ pé àwọn èèyàn tí wọ́n fẹ́ lọ gbà gbogbo ọ̀nà tó bá gbà lónìí tí gbèdéke ń tó tẹnubodò ó ní ọlọ́run mọ̀jì yẹn máa tẹra àwọn mọ́lẹ̀ látẹ̀pa èrò ti pọ̀jù láwọn ibùdó tí wọ́n yà sílẹ̀ fún irú nǹkan báwọn. bákan náà níjọba àpapọ̀ sọ̀rọ̀ láti paṣẹ ẹni tí wọ́n fọ̀ràn rọ́ ẹni tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún rán wọ́n ní bí nǹkan ṣe ń lọ ló yẹ káwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ó ti máa tẹ̀lé fún ìdí èyí ibi tí ìjọba fi sí náà lọ̀rọ̀ gbọ́dọ̀ wà òní ti ṣe ọjọ́ kìíní oṣù kejìlá òun náà ni pinpinpin ó pin mọ́ àṣẹ lọ́ọ̀rì gba abẹ́rẹ́ àjẹsára ọ̀hún bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ what ẹ lọ gba balance ní tí mo kàn ojú ìwé kejì punch ni wọ́n sí. tọ́ omi ìtúre o lójú ewé kẹfà ìwé ìròyìn ti Daily Sun wọ́n ní wàhálà kan rèé tó rú gọ́gọ́ léyìí tó sì ń lọ láàrin ìjọba àti àwọn òṣìṣẹ́ rẹ̀ látàrí bí àjọ EICPC bí wọ́n ṣe tú wọn láṣìírí bí nǹkan ṣe ń lọ lórí àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n gbé jáde wọ́n ní ìwé ètò òṣùná ọdún 2021 ìgbà tí wọ́n gbé àwọn iṣẹ́ àkànṣe jáde gbogbo bí wọ́n ṣe buwọ́lù tí owó náà sì jáde pẹ̀lú iṣẹ́ láti lọ múṣẹ́ ṣe àbálọbábọ̀ ń làwọn kan ta àjọ ICPC lólobó ipò ẹ̀wá náà bí nǹkan ṣe ń lọ lórí àwọn iṣẹ́ àkànṣe yìí ń ṣe ló dàbí ẹni pé àwọn agbàlọ́wọ́ mẹ́rìí baálẹ̀ jòǹtó wọ́n ti tojúbọ ọ̀rọ̀ ìwé ètò ìṣúná alága àjọ ICPC ọ̀jọ̀gbọ́n Bọ́lájí Ọ̀wásànóyè iná ló ṣe àlàyé ọ̀rọ̀ níbi àpérò pàtàkì kan èyí tó wáyé níbẹ̀ ló ti gbé ń sọ ọdún mọ̀ pé ṣe rí àwọn tó wà lákàtà ìjọba àwọn òṣìṣẹ́ ìjọba kan wà tó jẹ́ pé alájẹrákábá náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn lórí iṣẹ́ àkànṣe tí wọ́n gbé jáde tí wọ́n ti jẹ́wọ́ rẹ̀ mọ́lẹ̀ wọ́n ní bí wọ́n ṣe wá ń gbé iṣẹ́ jáde iṣẹ́ ta ti kọ́kọ́ sanwó fún tẹ́lẹ̀ náà ni wọ́n tún kọ sínú ìwé ètò òṣùná yí pé kí wọ́n tún lọ tún gbéṣẹ́ òun jáde wọ́n sì tún gbé jáde wọ́n sì tún buwọ́lù owó ẹ̀sìn rẹ̀ wọ́n sì tún nà wọ́n wá ṣe àwọn iṣẹ́ náà ní ení èjìẹ̀ta ó jẹ́ ọ̀ọ́ta lérúgba ó dín mẹ́ta two hundred and fifty seven phony projects iná ni wọ́n pè wọ́n nígbà wọ́n wá sí gbogbo àwọn iṣẹ́ ọ̀hún tí wọ́n ṣe owó rẹ̀ papọ̀ ó jẹ́ bílíọ̀nù lọ́nà ogún owó náírà twenty billion naira wọ́n ní ọ̀rọ̀ yìí gan ló fa sábàbí o kí apátọ̀rọ̀ dé ọ̀dọ̀ ààrẹ Muhammadu Buhari wọ́n ní ẹ́ẹ́ iṣẹ́ tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ ńlẹ̀ tuntun lọ de eh, ìdí fún tẹ̀sí tìwọ́nú ìwé ètò òṣùná ẹ sì tún gbé owó rẹ̀ jáde àwọn tó wà ń di ọ̀rọ̀ ọ̀hún pátá kí wọ́n lọ ṣe ìwádìí lórí rẹ̀ lẹ́yìn ọ̀sọ́kà wọ́n ní ara rẹ̀ ló fà á tí ìjọba sì ṣe ní kí wọ́n máa ṣe àmúlò IPPIS náà níjó níyì o kí wọ́n máa kí wọ́n yéé ja ìjọba ló lè mọ̀ pé ìlànà IPPIS tó bá wà káàkiri àwọn iléeṣẹ́ ìjọba tí wọ́n fi ń sanwó oṣù fún wọn àwọn tó ń gba owó oṣù aládìpẹ̀lẹ́ gba méjì pọ̀ gba mẹ́ta pọ̀ kò ní lè máa sóore ọ̀fẹ́ fún irú rẹ̀ mọ́ ọ̀pá olè yóò lè pin wọn ní ara rẹ̀ ìmí ló tún jáde yìí o lábala ti ètò ìṣúná tí wọ́n bá ní kàn lọ pé bí tirẹ̀ wá ààrẹ Muhammadu Buhari ti wá ṣèlérí lẹ́ka pé àwọn tó wà ń di rẹ̀ wọ́n jẹ ìyà ẹ̀ṣẹ̀ lórí nǹkan tí wọ́n hù níwà èyí tó kù púpọ̀ káàtó yìí ẹ lọ sójú ewé kẹfà ìwé ìròyìn ti Daily Sun tó ní ICPC ti tú àwọn òṣìṣẹ́ ọba kan láṣìírí àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n ti ṣe lọ ni wọ́n tún tún gbé wọnú ìwé ètò ìṣúná wọ́n sì tún gba bílíọ̀nù lọ́nà ogún owó náírà láì tún lọ tún fi gbéṣẹ́ ṣe ó ga o. tọ́ bí ti tẹ́lẹ̀ wọn bá jẹ́ padding mm, eléyìí ó jẹ́ rapalanism pé bí gbé nǹkan pé wọ́n gbé nǹkan rápálá wọnú ẹ̀ tí wọ́n sì. àwọn ọmọ àmà lọ kọ́ lẹ̀ pa wọn ti róyìnbó. wọn ò sí nílé wọn ti lọ ilé ẹ̀kọ́ adult ló kù ti ń gbọ́ a. yes ẹ jẹ́ a lọ sí ojú ìwé kejìlá ìwé ìròyìn Vanguard fún tòórọ̀ yìí Okowa ti kó ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Delta ní ibi ọrọ̀ ajé Nàìjíríà dé dúró lásìkò yìí n tó yẹ kí gbogbo wa ó lọ rèé wọlé alua káwọlé àdúrà fún ni hmm. torí pé àsìkò tí gbogbo nǹkan ti fẹ́ pinyìnkìn láwà yìí ẹni tún ṣe gómìnà ìpínlẹ̀ Delta gómìnà Ifeanyi Okowa ti kó ọ̀rọ̀ lánàá ó ní ipò ara òro kan ara òro adìẹ tí ètò ọrọ̀ ajé Nàìjíríà wà lásìkò yìí ó ń pè fún àdúrà tó kì í pọ́n látẹnu kó wá ọmọ orílẹ̀-èdè yìí ó ní bí bẹ́ẹ̀ kọ́ bàbá fílẹ̀ báyìí pé ìyanu ó ṣẹlẹ̀ ó ṣeé ṣe kọ́rọ̀ padà kí ọ bàjẹ́ kọjá ibi àfọkànsí o Okowa ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ó yẹ káwọn aláṣẹ ó tètè mọ tètè tó sọ mọ́ ọrọ̀ ajé Nàìjíríà kọ́mọ́rìn ní ìhòòhò ọjà torí gbogbo àwọn orílẹ̀-èdè àgbáńlá ayé yòókù ni wọ́n bá wa káàánú kẹ́dùn bá wa kẹ́dùn káàánú níbi nǹkan dé dúró yìí ó ń sọ gbogbo ọ̀rọ̀ yìí níbi ètò pàtàkì tí wọ́n máa ń ṣe ní sáà kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Delta ìlú Àsàbà ló ti sọ àwọn oníròyìn náà sì ń bẹ ń tòsí ibi ó ti kọ́ mọ́rọ̀ sọ gẹ́gẹ́ bí gómìnà abẹ́hùn ni pé ẹ wo owó tí ń wọlé látòkè tí wọ́n ń pè lálòkéṣàn allocation ti oṣù yìí fún ìpínlẹ̀ Delta ó ní ó sàn ó sàn débi pé àwọn ò rí yẹ̀ fún kin ó ní fún ìdí èyí àti sanwó oṣù àwọn òṣìṣẹ́ oṣù kọkànlá November tí ó tán lánàá ó ní ẹ wò ó nira fún ìpínlẹ̀ Delta a ṣẹ̀ṣẹ̀ nílò láti lọ rèé máa bá wọn ilé ìfowópamọ́ tá n bá dòwò pọ̀ pé ẹni ọlọ́run bá bùn kí ó bùn alásìkò kí wọ́n ya wà ní owó hmm. káfírí owó oṣù san tá n bá wọn báńkì tá n fowó pamọ́ sí bá dókòwò n tá n bá wọn sọ lásìkò inú ẹ̀tún wá wò ó àtún wá wà lórí eléyìí látún wà ń gbọ́ pé wọ́n ó yọ owó orí epo subsidy <laughs> ó ní bí wọ́n bá yìí tún yọ owó orí epo tá a pè ní subsidy ní ìsìn ah ó ní ọlọ́run ló mọ bí ara àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run ló mọ bí ara wọn ó kù sí o ó ní gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ń kùsẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹ tún lọ ṣàgbéyẹ̀wò àbá ètò òṣùná ọdún tí ń bọ̀ 2022 ó ní ṣe ni wọ́n pe odidi owó tá a fi gbọ́ bùkátà lù ní tírílíọ̀nù mẹ́rìndínlógún ó lé dáadáa sixteen trillion naira ó ní nínú 16 trillion naira ọ̀hún òun náà ni wọ́n ní wọ́n ná five tírílíọ̀nù naira, tírílíọ̀nù márùn-ún náírà lórí àwọn àkànṣe iṣẹ́ pàtàkì pàtàkì capital expenditure tí wọ́n nínú sixteen trillion naira ọ̀hún wọ́n sì ìlọ́rìí ya àbàtẹ̀ six trillion naira ni wọ́n sọ pé àwọn ọ̀yà kí bùkátà ìlú ó tó di gbígbọ́ ó ní ẹ wá wo gbogbo kinní ṣe ọgbàrà wọn nínú sixteen six là ń retí àti yá bàbá bàbá wa àríyá ńkọ́ àbí àríyá tówó tí ó gorí ẹ̀ bí èlé tó tún tó tún gọbọi ju ń tá a lérò lọ ó ní irúfẹ́ orílẹ̀-èdè tí bá ń ṣe bẹ́ẹ̀ lásìkò tí nǹkan rí báyìí fún ewu ni o Okowa gómìnà ìpínlẹ̀ Delta ti kó ó ti rò ó ní ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà inú èèmọ̀ ló wà bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bẹ lójú ìwé kejìlá Vanguard. alright ẹ jẹ́ àtúntẹ̀ sọ́wọ́ wájú ìwé ìròyìn ti Daily Sun ìròyìn kan rèé léyìí tó ń ṣàlàyé lórí wàhálà èyí tí ò bá bẹ́lẹ̀ lákọ̀tún láàrin àwọn ọmọ asòfin ilẹ̀ nàìjíríà látàrí ó gbanisíṣẹ́ ò gbanisíṣẹ́ o àwọn asòfin ilẹ̀ wa nàìjíríà ni wọ́n kọ́ gbére oní iná wojú ara wọn nítorí ọ̀rọ̀ kan tó ń jà rànràn nípasẹ̀ bí wọ́n ṣe ń gba àwọn òṣìṣẹ́ ọmọ ológun lórílẹ̀ yìí your star must shine. Igwe, omeleme When I they like it or not, this year your star must shine. Help me tell your neighbor, this year your star must shine. Tell your neighbor this year your star must shine. Prophesy to your life now. This year my star must shine. Make I God has given every man a star in life. Immediately you are born, your star will shine forth. But it pains me that so many people's stars are covered. People that are born great, they die like paupers. What is the reason? Spiritual blanket has covered it. Spiritual blanket has covered all your star. I have come to declare, declare to you in this very year Your case is different. Every spiritual blanket covering your star, every spiritual blanket from any corner of the world. I command in Jesus' name, catch fire right now. Can you remember when Jesus was born? His star appeared bright in the sky. The three wise men saw the star. When they saw the star, they knew a great man has been born. I hear this. As your star begins to shine this year, great men and women will locate your star. The three wise men gathered up their gifts, but they did not know the way to locate Jesus. of Jesus, led them to where Jesus was. I have come to declare to you that is hearing my voice in this very year, as your star begins to shine, your star will direct great men to locate you. When the wise men located Jesus, they brought that expensive gift to appreciate him. I prophesy to your life in this very year Your helpers will not locate you empty handed. When I didn't like it or not, this year your star must shine. Help me tell your neighbor, this year your star must shine. Tell your neighbor, this year your star must shine. Prophesy to your life now, this year my star must shine. Omeleme, now hear this. It doesn't matter what they have done to your star. The second is too much Forgot to make your star to shine. I prophesy in this very year. gbogbo ti ní àǹfààní yìí rẹpẹtẹ pẹ̀lú ire òpin ọdún bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ prophet ọ̀dẹ́wọlé ọ̀làṣílẹ̀ CAC orí òkè kòyí lóníṣọ̀jí ti ń bọ̀ pastor seyi ọ̀bágùlù pastor emmanuel onífádé lady evangelist esther popola olùgbàlejò ni pastor mt olùkúnlé zero eight zero five three five one three three zero zero jésù lolúwa. ẹ jẹ́ ká lọ fún ìgbádùn kájàyé rúra. pẹ̀lú wòlíì àgbà ayọ̀ ajẹ́wọlé. wòlíì àgbà mc nineties pẹ̀lú mc slay. wọ́n ti ṣe tán. kings line travels and tours. nílé iṣẹ́ ta máa bá pẹ̀lú ìrọ̀rùn. <laughs> seven days mega european tour tá a ti máa jẹ ìgbádùn falala falala nípasẹ̀ iléeṣẹ́ alálùbáríkà yẹn kings fly travels and tours gbogbo àwọn ìrìn àjò afẹ́ tá a ti rìn tẹ́lẹ̀ ìrọ̀rùn ni pẹ̀lú owó péréte àti ìfọ̀kànbalẹ̀ ó yẹ ìjẹ́ kájọ rìnrìn àjò fún european tour tọdún yìí pẹ̀lú àwọn gbajúgbajà adẹ́rìn-pòṣónú láwọn bíi ayọ̀ ajẹ́wọlé wòlíì àgbà mc nineteen s tó fi mọ́ MC Slim láti ṣẹ̀rí ọ̀rọ̀ ẹ kàn sí gbogbo social media platform tó jẹ́ tàwọn comedian wọ̀nyí òun tẹ̀ bá wá fẹ́ mọ̀ nípa seven days mega European tour ẹ lè kàn surface kings fly tó wà ní ten eighteen and nineteen Doka Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank oríta challenge Ìbàdàn tàbí branch office Latmore building new garage Abẹ́òkúta road Àpáta Ìbàdàn zero nine zero six one one zero zero zero five two WhatsApp zero eight zero eight six eight five six eight six eight gbogbo àlàkalẹ̀ àti òfin COVID la tẹ̀lé o December ọdún yìí la máa lọ ó máa lóyin ládùn. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts are awarded, are not done at all or only completed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance for any form of corrupt practices in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Praise the Lord. àsìkò àjọyọ̀ dé ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village alọ́mọjà area nílùú ìbàdàn tún ní o orí ọdún kẹta tọdún yìí tún máa yàtọ̀ pẹ̀lú àkòrí ìbùkún sínú ògo blessing to glory ọjọ́ monday six december ọdún yìí ló máa wáyé o alẹ́ friday ten december ní praise night aago mẹ́wàá alẹ́ di àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì kẹlẹ́lẹ́ fẹ́mi sọ́là ló máa forí yìn fèrèsé ọ̀run ọjọ́ sunday twelve december lọ́jọ́ ìkórè aago mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀ ab àti túnde àpáta ló máa forí mínísítà káàkiri àgbáláyé làwọn èèyàn ti ń cover your star from shining. make I yarn hear this one. e get one man wey would dey call baba t im original name Natimoti. a married man with nine children living in one room First me i face you because of poverty he could not go to school he kept on managing with any mina job he sees. So one day he went to his village meeting. When they got there, they gathered to deliberate. When he got to his turn to speak to the people, one small boy told him to shut up. When millionaires are talking, poor people they don't talk. Babati got up and left the meeting. He went outside the gate and began to cry. What have I done to deserve this insult? Holy Sabini. when will my star shine in this life. lóríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́ àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọn ẹ̀bùn kàbìtì kàbìtì ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ibadan. wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ Bank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ibadan. tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàd Ìbàdàn pé zero eight zero seven four eight eight eight eight eight eight. Praise the Lord. Àsìkò àjọyọ̀ dé ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village alọ́mọjà area nílùú ìbàdàn tún ní o orí ọdún kẹta tọdún yìí tún máa yàtọ̀ pẹ̀lú àkòrí ìbùkún sínú ògo blessing to glory ọjọ́ monday six december ọdún yìí ló máa wáyé o alẹ́ friday ten december ní praise night aago mẹ́wàá alẹ́ di àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì kẹlẹ́lẹ́ fẹ́mi sọ́là ló máa foríyìn fèrè sí ọ̀run ọjọ́ sunday twelve december lọ́jọ́ ìkórè aago mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀ ebi àti túnde àpáta ló máa forin mínísítà káàkiri àgbáláyé làwọn èèyàn ti ń bọ̀ senior evangelist joshua ayọ̀délé ọ̀kẹ́ ló máa máa gba gbogbo ènìyàn lálejò ẹ̀lú ẹ̀lú wọn ní o oh ètò oh sixty four forty six sixteen sixty six nínú ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village along Alamaja area ìbàdàn ní ká ti jọ dúpẹ́ ọdún papọ̀ ọlọ́run ọ̀ṣọ́fà yóò mú ìbùkún wa kún sínú ògo àmín lórúkọ jésù. mama junior why you dey cry like small pikin. na workplace discrimination dem no promote me because i be woman. eh ah, you no show dem your certificate. i no get certificate. and ah, you for go get certificate na okay go school go get your certificate na. e don too late which school go accept me now. ah ah mama junior i know the school wey go accept you. Center for External Programs and Preliminary Studies in conjunction with the Department of English Studies, Taiso Larin University of Education, Ijagun, Ogun State. They admit candidates for certificate and diploma courses in theatre, film and media study for 2021-2022 academic session. wetin be di qualification? five credit pass for teachers grade two or four or five credit wey go include english language english literature for waec gce or neco at one or two cities. special consideration dey for mature candidates like you wey don dey work for art and culture tey tey. how you go come waka. log on to my.tasweb.edu.ng to apply na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses. ọ̀nà pẹ́ mi ọ̀nà pẹ́ mi bọ̀. hallelujah sunday december five máa dùn yàtọ̀ nínú àjọ̀dún ìkórè thirty second harvest thanksgiving service ccc ọ̀nà pẹ́pẹ́ cathedral harvest of greatness kick off on monday twenty nine november twenty twenty one with symposium women council program bible quiz ìsọjí alágbára ní tuesday november thirty sí thursday december two laago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ àṣálẹ́ tuesday november thirty ní wòlíì night níbi secretary prophet olùsọjí àsádéjì alága ni ó yá. ọlọ́run tún ti ṣetán láti jẹ́wọ́ agbára ẹ̀. nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tá a pè àkórí ẹ̀ ní. a new song. orin tuntun. december eight nine and ten ìsọjí alágbára náà yìí máa wáyé o. bẹ̀rẹ̀ la gómẹ̀ sàn lẹ́mọ̀jú lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. olùṣọ́ prophet dr buku yìí ọjọ́ jẹ́ bí olùgbàlejò àgbà. tó fi máa ikọ̀ àtìrújọ ọlọ́run mi. prophet john olúwàgbẹ̀mí. pastor eti williams. pastor israel ayọ̀dẹ́lẹ̀. superior evangelist ọ̀làtọ̀ sọ̀ọ̀sọ̀fà kìkì. gbogbo wọn ló máa ṣiṣẹ́ wòlíì ní sọ́jà alágbára la yìí. pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi ìlàjà akétúndé ọlọ́run sọ bẹ́ẹ̀. evangelist àpèké ọlọ́gbogbo falẹ̀ mi. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. máa wáyé ní fc miracle ground. ó wà lẹ́yìn ilé ọba àtàlà kẹ́ ìṣẹ́bọ̀ ìbàdàn. aṣálẹ̀ friday december seventeen ní praise night. ìkórèjọ fc ìbàdàn sunday december nineteen ọdún yìí. ó máa lárinrin jù. jájọ pàdé níbẹ̀. Leaders Management Alhaji Lamidi Mukaila Auxiliary Chairman Disciplinary Committee Ọ̀yọ́ State Park Managers lónìí ẹ̀mí ò láàrọ̀ ẹni tó bá mórí délé ló mọ̀kọ́ wà ẹ̀yìn awakọ̀ micra bus onímàrúwà tọlọ́kadà ẹ rọra máa ṣe lójú òpópónà nítorí tó bá di wò ó ojú àpá ò ní jojú ara ẹ ṣe àtúnṣe àwọn ohun ìrìnsẹ̀ tẹ̀ fi ń kérò kíná ojú rẹ̀ ó mọ́lẹ̀ gaara má overtake lọ́nà àìtọ́ kó o má bàa fi mú kàtà òfin àwọn ikọ̀ park managers task force yóò bọ́ sí ìgboro láti máa mú fún àwọn awakọ̀ èrò ọlọ́kadà àti onímárúwá tó bá wàwàkuwà bẹ̀rẹ̀ látọjọ́ ajé emetụrụ chineke n'obi mkpu ọ na-eti emetụrụ chineke n'obi enyi m asị m ebezina akwa ahụ ka ị na-ebe emetụla chineke n'obi I prophesy to your life in this very year. God will use you to rewrite the history of your family. Make I After two months, when this incident happened, heaven stepped in into the case of Timothy. Before this year will end, heaven will step into your case. Before this year will end, heaven will step into your case. One day, he was strolling along the road, looking for menial job to do to survive. Suddenly, he saw an advert. Security man wanted urgently. In this very year, as your star begins to shine, your leg will move you into your miracles. He entered the place, signified interest. Before he knew it, they told him to resume work the next day. He worked for two weeks in that company. The Igbo man, who is the manager of the company, summoned Baba T one early morning. He said to Baba T, I like the way I am transferring you to work in my own house. So he packed his things and resumed duty. Make una listen now, oh. make I tell you now wetin happen, oh. wetin happen to Baba Tiye. Eh? O juru When he resumed duty at the Oyinbo man's house, he would clear the grasses, trim the flowers, wash your car, sweep the house, wash your oga clothes and even iron your oga clothes. Six months later, madam calling husband. I like this man, the way he walks. There is no need for another househelp in this house. The Oyibo man sacked the househelp in the house. So Babati became the gate man. Not only the gate man, he also became house househelp. Heaven starting again into the case of Timothy. A year later, Oyibo man was transferred. He was transferred from Nigeria back to China. Baba T began to cry. Devil waiting I do. Whether they like it or not, this year the star will shine. Help me tell your neighbor, this year the star will shine. Tell your neighbor, this year your star will shine. Prophesy to your life now, this year my star will shine. a weak is living, heaven began to trouble him. If he sleeps in the night, he will see Timothy. Even the wife get the same complaint. I prophesy before this year will end. God will trouble your helpers to favor you. So one day he called his lawyer and told his lawyer, I have been transferred. Look at my house, I cannot travel with my house. Look at the cars, I cannot travel with them look at the supermarket. I cannot travel with it. Come and write for me. Write my will. The lawyer asked him, Do you want to sell these properties? Oyibo man told him, Will it to Babati? The lawyer asked him, Are you sure of your decisions? Oyibo man told him, Will it to Babati? Make una listen, oh, what happened to Babati? Suddenly, suddenly, it started to shine. I said the duplex plus the Bosch Potter, Madame Supermarket with three jeeps and hundred thousand dollars was given to Babati with all the documents signed and sealed. Make una see waiting Jehovah they do. The very day Oyibo man was to leave, he called Babati. I've been transferred to China. Sorry, I am going to my own Babati began to cry. Oga, don't leave me. Help me, Oga, put me back into the company. I don't mind, I will still become it man. Oyibo laughed and took him into the house. He handed over the documents. He said to Babati, You see this house, you see that supermarket, you see those three jeeps. Look at this money, hundred thousand dollars. Everything you see here is documented in this paper. I have given it all to you and your family. Go and enjoy, enjoy yourself. When they gave him, his hands were shaking. Before he knew it, Babati fainted on the ground. He fainted on the ground, his eyes were still shining. They rushed Babati to the hospital. After three hours, he regained consciousness my people oh, baba ti became a millionaire on the very day that he gave his thanksgiving the whole street was fully jam packed people gathered to hear his testimony the last time i visited baba ti he gave me hundred dollars to put fuel in my car listen to me before this year will end your star will shine and when your star will shine God will not seek opinion before He settle you. I prophesy to you as you help us locate you. God will turn them to mumu to finish His work, whether they like it or not. This year the sun will shine. They like it or not. This year the sun will shine. Engineer Paul Obele. This year the sun will shine. Agunle Jemba one of Obosi. This year the sun will shine. Dikin Noah Obusi. This year the

things that no one can do. I know that they wronged you. I don't mean to make you cry. Ọmalịcha nwa m gbaghara ma Oh my paddy, if you see me crying, my woman is gone. ona, ona, ona, Honor, honor. Bikonu, bikonu, yọbanu ya gonna cook my food? Who's gonna scratch my back? Who's gonna cover me? if I dey catch it cold. Never underestimate the strength of a woman. It is strong like an iron. She just can't take it anymore. She says, "So jago, so jago, come. She never ever wanna see my face. She say, No, no, no. Looking at me eyes, you will see what I wanna. Girl, no, the lie. yes, I've been a radical. Oh, my body. Money is gone on her, on her, on her, on her, on her, on her, on her, on her, Now you be my wifey, girl, you know Need no suit, say to let me know It's written all over you, say you're my wife Give me the chance to pay the price See me now, me love you truly Girl, me love you truly Since the day you left me, it's never been easy As I am sorry, very, very sorry Forgive and forget, girl Now you be my wifey, girl, you know it used so say I to let you know It's written over you say you're my wife Girl give me chance to pay your price twerk it, twerk it all night. Oh, wine and go down low. Oh. Go down the road to make you feel the honey. Then can you want the one you go on Motherfucker. Hi, I'm Ozzy Uma, and I'm always tuned into my favorite radio station. Fresh. Fresh. Fresh. Look what I brought for you. Ah. Are you a liar? Okay. juisi ya rose tamu zaidi ya vanila, yani kuki omoze kama pochi na ngawira, sanipatie doze kasi tajanipanira sinifanyia jose tange tange kajamira ase yo fire baby fire fire fire fire baby fire oh, oh. fire fire fire fire baby your love is sweet oh. fire fire fire fire baby tamu mpaka mwisho fire fire fire fire katika sura ya kitoto. Fire fire fire fire, umenigusa kabisa ndo moto. Fire fire fire fire, baby wasi wasi ndo akina kwako sina, yuta njema lifajiri chana uzima kesha kulitabiri pendo kuchina baby tena wengine wakubwa mili watu wazima tanga kunani vurugu mechi mkwakwani mtoto tari wa Samba chumbani, yendo Messi uwanjani, msinipie Simba Yanga. Mwaka masulani, jinsi kuna tatema, sura za Rina shepu sepatu em, oh, oh. fire baby, you're oh, oh, fire, fire, fire, fire, baby, ah, ah. fire, akicheka sura ya kitoto, fire fire fire fire, akinibusa kabisa no moto, fire fire fire fire. Let me tell you something about this bubble. fire fire, love I get for him because horrible, fire fire. Come and see the way they love, they make me to gyrate, fire fire. So not only him go fit, enjoy my figure eight oh eight. for you with no shame. Baby, my life's a lie. I love you, no be lie. Your love is with me tight. Aye, aye, aye. I swear I don't go lie. I say, I say, you're fire, baby. Yeah. You're fire, fire, fire, fire. Baby. ṣẹlẹ̀ wọ́n ní fún ìdílé yìí ẹ jẹ́ ká máa kọ́ àwọn ọgbà ẹ̀wọ̀n kan tó jẹ́ pé a ti mọ̀ pé ojúlówó akọ́ṣẹ́mọṣẹ́ àwọn ọ̀daràn ńlá ìlọ́wà ń bí àwọn tó bá tún jẹ́ ọ̀daràn tó bá tún pọ̀ lé wọn kíyùn náà wà lọ́tọ̀ wọ́n ní tá bá ti ṣe létòlétò bẹ́ẹ̀ ìṣọwọ́ kọlu ọgbà ẹ̀wọ̀n gbogbogbà kò ní lè máa ṣẹlẹ̀ á ti lè mọ̀ pé ọgbà ẹ̀wọ̀n tàwọn ọ̀daràn ńláńlá hun ó fẹ́ àmójútó ju tàwọn yòókù lọ àmọ́ Pengassan ó ti kùlùbọ́ ọ̀tẹ̀ sí orí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ má di ẹ̀bi bí afẹ́fẹ́ gáàsì ṣe wọ́n rù wá ẹ mọ̀ ń pa ẹ̀ wọ́n ní èlé owó orí ọjà value added tax tẹ́ ń gbà ẹ ti gbàgbé pé nbẹ̀kan ni ó padà lábọ̀ sí kángun kángun kángun ó ní láti kángun bì kan bẹ́ẹ̀ ṣe ń gba èlé owó orí ọjà tó ní onígọbọyì láti ọ̀dọ̀ àwọn tó ń gbé afẹ́fẹ́ gáàsì wọlé àwọn ni kí wọ́n ní gbèsè kò ṣeé ṣe bẹ́ẹ̀ o ipa òsì rajà ipá ọ̀tá báwọn ṣe ń rà á tẹ́yìn náà ṣe ń gba tiyín lórí ẹ̀ ń làwọn náà fi tà á káwọn náà lè ṣe àṣejèrè ẹ lọ sí ojú ewé kẹfà ìwé ìròyìn ti Nigerian Tribune ibẹ̀ ló lẹ́yìn ọdún mẹ́tàléní sixty three years tí wọ́n ti ṣèdásílẹ̀ iléeṣẹ́ aṣọ́bodè ilẹ̀ wa customs ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives ti ṣe tán láti ṣe àtúnṣe sáwọn òfin tó rọ̀ mọ́ ìdásílẹ̀ iléeṣẹ́ customs nílẹ̀ yìí kí ọwọ́ iṣẹ́ wọn kó bá àtúnmú háhá bíi kan búlálà kí ohun gbogbo kó sì máa lọ ní serere wẹ̀rẹ̀rẹ̀ nílànà tí wọ́n gbà á jíṣẹ́ wọn fún òfin orílẹ̀-èdè yìí lójú ìwé kẹsàn-án Vanguard ni mo tún ti rí ìròyìn tí mo roko ẹ̀tì síbì kan ká tó rí ojú ọjà ibi mo roko ẹ̀tì sí náà mo fàbọ̀ sí i wọ́n ní àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní kẹnu òkè okay máa bẹnu àtẹ́lu irin kọ̀sọ́bẹ̀lẹ̀ tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Abia Orji Kalu tó rìn lọ sí ọgbà ìtúnórí ẹni fọ̀ eléyìí tí wọ́n gbé eléyìí tí wọ́n gbé Nnamdi Kanu lọ níbi títí ń jẹ́jọ́ lọ́wọ́lọ́wọ́ lórí àwọn ẹ̀sùn ọ̀kan ọ̀jọ̀kan tí wọ́n fi kàn án lórílẹ̀‐èdè Nàìjíríà ṣebí olórí ikọ̀ Indigenous People of Biafra IPOB Nnamdi Kanu òun náà ló ti ń jẹ́jọ́ níwájú òfin ilẹ̀ wa àfọkànjọ̀kan àwọn kànrìnkànrìn dùgbẹ̀dùgbẹ̀ hẹrìmọ̀hẹrìmọ̀ ẹ̀sùn eléyìí tí wọ́n fi kọ́ ní gògóńgò ńgbà wá di bíi ijọ́ bíi mélòó kan ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Abia Orji Uzor Kalu ni ó lọ sí ibi wọn fi há ní Galagolo tó sì ní òun lọ rèé ṣàbẹ̀wò sí bíi ọmọ ìyá sọmọ ìyá láti ìpínlẹ̀ kan náà kí lọ jáde sí lọ́ba sọ̀rọ̀ pé kẹ̀sì máa wò ó ẹ̀ ẹ̀ a mọ̀ rìn pàdé ara wa náà ni nígbà tá a bá ti sọ̀tẹ̀ tá a sì bára wa ṣe yín kìnìún a mọ̀ rìn pàdé ara wa ni ẹ wá wo Nnamdi Kanu tí ẹ̀yin wò yìí bàbá tiẹ̀ òun lèmi fi jẹ ọba ní ọdún 2001 tèmi ń bẹ nípò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Abia hmm. mo fi jẹ ọba lé wọn lórí ní agbègbè tí wọ́n ń pè ní Afara Uku ní Umahia bẹ́ẹ̀ ni fúndìí èyí bí n bá yọjú sí láti wo bóun ní nǹkan ṣe ń lọ sí sọwálé ìwọ̀ ah kí ló parí àbẹ̀wò ẹ̀ sí lẹ́ni tí í ṣe agbẹnusọ fún Nnamdi Kanu gẹ́gẹ́ bí agbẹjọ́rò rẹ̀ lọ́ọ̀yà tí ó ń dúró fúnlé ẹjọ́ ló ju àtẹ̀jáde síta ó ní ìrìn tí gómìnà tẹ́lẹ̀ ní Abia tó rìn lọ sí Galagolo láti lọ rèé ṣàbẹ̀wò sí Nnamdi Kanu yìí ìrìn kọ̀sọ́bẹ̀ ńlẹ̀ ni ọ̀rọ̀ tó sì sọ lẹ́yìn tí ó kù òun náà bẹ̀ ọ̀rọ̀ ẹjọ́ ọgọ́ta àdọ̀tí ni torí pé ìsọkúsọ gbáà òun náà ni kódà mọ̀lẹ́bí Nnamdi Kanu sọ̀rọ̀ pé ẹjọ́ kílódé ni gómìnà tẹ́lẹ̀ ní Abia gbé lórí kò sí nǹkan yìí tí gbogbo ẹ̀ wá dàbí ìsọkúsọ àsí ọ̀rọ̀ ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ èmi kàn rọra kà á díẹ̀ ńgbà ó jẹ́ pé a ti fẹ́ máa relé ni. àbí gbẹlẹ́njẹ́ ilé náà kí n jà yín sí wọn ni àwọn ọba bíi márùndínní ọgọ́rin seventy five iná ni gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún lọ́rọ̀ lóyè tẹ́lẹ̀ pé ń bo ta ló mú àgbéga báyìí kẹ́ ẹ tó dọba ẹ padà sí ipò olókùn jáńpẹ́ tẹ wà tẹ́lẹ̀ wọ́n ní wọ́n gbé gómìnà rílé ẹjọ́ wọ́n sì jàre bọ ọbẹ̀ gómìnà wọ́n ní bí wọ́n ṣe yọ wọ́n tí wọ́n sì ní kí wọ́n já okùn wọn wálẹ̀ wọ́n ní rárá kò jọ o ẹ dá wọn padà sí ipò orí adé tí wọ́n wà wọ́n ti di orí adé ó sì fìdí múlẹ̀ lábẹ́ òfin ọ̀rọ̀ ti Nnamdi Kanu àwọn IPOB ọmọ rẹ̀ àti àwọn alátìlẹyìn rẹ̀ kan wọ́n ní àwọn agbébọn àtàwọn ọmọ ológun wọ́n mà jà torí wọn wọ́n ní wọ́n sọ mọ̀ pé ẹ má powerful ní kí wọ́n ti ṣọ́ọ̀bù wọn wọ́n fẹ́ ṣe àdúrà pàtàkì kan lórí ọ̀rọ̀ Nnamdi Kanu ńlá wọn kọ́ tó wá lọ sí ṣọ́ọ̀bù yìí pé kò ní í jọ́ o làwọn sọ́jà bá bóde àtàwọn agbébọn wọ́n rọ̀jò bọ́ńbẹ́ o ṣùgbọ́n àdúpẹ́ síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n bá nǹkan jẹ́ o ṣùgbọ́n ẹ̀mí ò bá rìn gẹ́gẹ́ bí ìròyìn tó wà lọ́wọ́ báyìí ojú ewé kẹrin ìwé ìròyìn ti Daily Sun ńlá ti rí ká máa lọ báyìí. bẹ́ẹ̀ni àwọn ìjìrẹ́ bí dà. wọ́n ń bọ̀ àwọn náà ti wà wọ́n ti wà nítòsí. ẹ cheun cheun tí a tún ti jọ ṣe lónìí àwọn ará <laughs> mi ti dé o. ẹni tá à ń wí ó ààrẹ mẹ̀kúnnù ó dé. sa Báyọ̀ sa Báyọ̀ sa ẹ mélòó mo pè ọ. bẹ́ẹ̀ ṣiṣẹ́ ń pè